إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين أنكي ń kí ẹ̀yin olùgbọ́ wa wọ̀nyí pé àlejò kú ojúmọ́ sórí ètò yín ètò àtàkùn ní alifek fidin lórí one zero one point one parrot fm lókè bèbí nílùú Ògbómọ̀ṣọ́ ọládùnní belò lórúkọ mi mo ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú sheikh dr sharafdin gbadebo ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center tó ń bẹ ní pápá bẹ́ẹ̀dẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ sheikh ẹ káàbọ̀ sórí ètò sáà jazakumullah khairan ọlọ́wà túbọ̀ máa sọ agbára dọ̀tún sí fún yín insha allah ìbéèrè tí màá kọ́ fi ṣíde òun náà ni ìbéèrè eléyìí tí ó wá léyìí tí wọ́n fi ṣọwọ́ láti ọ̀dọ̀ ẹrú Ọlọ́run kan wọ́n ní téèyàn bá jẹ́ dẹ́rẹ́bà ọkọ̀ tó jẹ́ pé iléeṣẹ́ tó sì jẹ́ halal àbí ibi tó jẹ́ halal ni àti ọmọ ń kó ọjà pẹ̀lú ọkàn ṣùgbọ́n ọjà téèyàn ń kó ọjà halal náà ni àmọ́ ẹni tí ó ra ọjà téèyàn lọ ja ọjà fún nǹkan haram òun ni ó ń fi àwọn ọjà ń ṣe wọn á ní ṣe ọ tọ́ ó jẹ́ pé irúfẹ́ dẹ́rẹ́bà bẹ́ẹ̀ yóò máa wakọ̀ jáde ní ilé iṣẹ́ wọn àbí níbì kan tí bá ti ń wa ọkọ̀ ẹrù àlálì jáde lọ́ máa já kalẹ̀ fún wọn níbi tí wọ́n bá ti fi ń pèsè nǹkan haram eléyàn ọjà àkọ́kọ́. ìbéèrè kejì wọ́n ní ta ni yóò wà nígbọnrún fífa obìnrin nà sọ́rọ́ lé ọkùnrin mùsùlùmí lọ́wọ́ láti gbà á níyàwó láti ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti fi ìbéèrè lé náà ṣọwọ́ ìbéèrè tó tún tẹ̀lé ó ni pé ó wá láti ọ̀dọ̀ Ridwan ní Ìfún Ọ̀ṣun wọ́n ní ṣé a lè ṣe kọ́sù lẹ́yìn imam tí òun kì í ṣe onírìn àjò tá a kàn sálámà tá tó jẹ́ pé a kàn sálámà lẹ́yìn rẹ̀ nígbà tí òun bá ti pé rákà méjì tóun nígbà tóun bá ti kí rákà méjì àkọ́kọ́ tó wá dìde lọ sókè láti wá pé rákà yòókù bismillah. الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ẹni tí أواكو؟ نعم. awakọ̀ tí ó máa fi ọkọ̀ kó àwọn nǹkan tó jẹ́ pé n tó dáa ni tí kìí ṣe wọ̀ ṣùgbọ́n lọ síbi tí wọ́n ti fi ṣe nǹkan tó jẹ́ wọ̀ gẹ́gẹ́ bí ẹni tí ń bá wọn kó àgbàdo tàbí ọkà bàbà lọ síbi tí wọ́n ti fi pàtẹ hmm. so abẹ́ni tí ń bá wọn kó irin lọ síbi tí wọ́n ti fi ṣe nǹkan ìjà tí wọ́n fi máa gbé sùmàmí láti máa fi dá ẹ̀mí àwọn èèyàn légbodò máa pa àwọn ẹni tí kò mọ́wọ́ mẹsẹ̀ àwọn aláìṣẹ̀ hmm. so eléyìí iṣẹ́ burúkú ni iṣẹ́ ti ń ṣe nítorí pé lódodo àgbàdo ló ń kó ọkà bàbà lẹ́ irin tútù ọ̀nà àlẹ́ ń kó ká ṣùgbọ́n tá a bá wo àbádé tó ń kó òun á rí pọ́ tí wọ́n padà fi ṣe á hmm. rí pé irin tí wọ́n ń kó lọ fún àwọn agbésùnmọ̀mí àwọn olórí ibú táwọn fẹ́ ṣe àdó olóró tí wọ́n máa sọ sáàrin àwọn èèyàn tó ń fi máa pa wọ́n bá wọn ní ìgbésí ayé jẹ́ ó rí pé èsì tí ọ̀dà náà ni gbogbo iṣẹ́ rẹ̀ padà mú jáde ọlọ́run lẹ́dàá wá sì ṣe lófin pé ẹ gbọ́dọ̀ rán lójú ọ̀nà ibi tí ẹ ti máa fi takò tọ́lọ́run tẹ́ ẹ fi jẹ́ òbílẹ̀ jẹ́ hmm. ìrànlọ́wọ́ téèyàn máa jọ ṣe fún èèyàn ni bí a yóò ṣe tòrò tá a tẹ̀lé tọ́lọ́run tá a máa bẹ̀rù rẹ̀ ọlọ́ni wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan ẹ máa rara yín lọ́wọ́ lórí àti ṣe dáadáa lórí àti bẹ̀rù ọlọ́run ẹ má ràn yín lọ́wọ́ lórí àti dẹ́ṣẹ̀ lórí àti takòtò lọ torí ẹ iṣẹ́ tí òun ṣeun kì í ṣiṣẹ́ tó dáa kéèyàn paru sẹ́ǹtì náà nìkan tó tọ́ eléyìí jẹ́ báwọn. wọ́n ní tí èèyàn bá fẹ́ fẹ́ obìnrin tó jẹ́ nasraniya ọlọ́wọ́n bá gbà pé kí mùsùlùmí ó fẹ́ ru wọn níyàwó hmm. táwa lẹni tí ó fà á fún yàn níyàwó hmm. àwọn kò jábọ́ láti sánmà bàbá rẹ̀ náà ni ó fà á fún ọ níyàwó bàbá rẹ̀ lórí ìlànà tí wọ́n tán bá ń tẹ̀lé ni ó fi fi fún ọ níyàwó nítorí pé wọn náà ó ti rí i wípé kì ṣe mùsùlùmá tẹ́lẹ̀ kó tó sọ pé ń lọ fẹ́fẹ́ nígbà tí wọ́n ti wá jẹ́ nọ́sọ̀ràníyà wọ́n wá ń pe òfin fún bàbá rẹ̀ pé àwa láàmú bá a ṣe ṣètò bá a ṣe fẹ́ ní bọ́m̀bẹ̀ bàbá rẹ̀ ní orí ìlànà tí wọ́n tó bá ń tẹ̀lé ni ó ti fà á fún ọ níyàwó so eléyìí jẹ́ kókó tó wà ń bẹ̀ lópin ìgbà tó bá jẹ́ pé ọmọ yẹn ò tí ì di mùsùlùmí tó náà bá ti di mùsùlùmí tí bàbá rẹ̀ ò jẹ́ mùsùlùmí nígbà náà mùsùlùmí ni ó fi lọ́kọ nítorí pọ́lọ́n sọ pé wọ́n lè yẹn ja'ala Allahu lil kafirina 'ala al mu'minina sabila ọlọ́run ọba ẹlẹ́dàá wa kò ní fi ọ̀nà sílẹ̀ fún káfíìrì láti jẹ gàba lórí àwọn mùsùlùmí ṣùgbọ́n gbà tó ṣe pé bàbá rẹ̀ ní ìṣe mùsùlùmí òun ọmọ ní ìṣe mùsùlùmí nasraniya làwọn méjèèjì bàbá náà ni ó fà fún ọ níyàwó. wọ́n ní ǹjẹ́ a lè jẹ́ arìnrìn àjò bí kátó lẹ́yìn ìmáàmù tó wà nílé jẹ́ pé àwọn sọ̀láàtì tó jẹ́ oníraka mẹ́rin mẹ́rin mẹ́rin ni lè má mú ó ṣe táwa lè máa ṣe méjì lẹ́yìn rẹ̀ kásálámà rárá o sí tó bẹ́ẹ̀ òfin ọlọ́run dá lórí pé tó bá yẹ pé arìnrìn àjò ló fẹ́ dá sọ láti tara rẹ̀ ṣe wọ́n fún láǹfààní pé gbogbo sọ̀láàtì oníraka mẹ́rin mẹ́rin kó máa ṣe raka méjì méjì bẹ́ẹ̀ ni tí wọ́n bá fún láǹfààní kó ṣe lè má mú fáwọn ẹni tí ń bẹ́ ń lé lágbọ́n ibi tí ó ti fẹ́ ṣe sọ̀lẹ́ òun ó ṣe raka méjì tiẹ̀ dípò àwọn sọ̀láàtì tọ́jú raka mẹ́rin mẹ́rin yóò sálámà nígbà tó ń bá sálámà tán àwo dìde àwo pé sọ̀láàtì tiwa àmọ́ ńgbà tí ìwọ bá wá jẹ́ pé ẹ̀yin lè má mú tóun wà nílé lọ́ba ti tò irú sọ̀láàtì tiẹ̀ níwọ náà ó ṣe ìyẹn ni pé rákà mẹ́rin tiẹ̀ náà ò ní dín kódà kó ṣe pé ọ̀bá ju rákà ẹ̀yọ̀kan lọ rákà ẹ̀yọ̀kan tó bá ó ti pè fún pé mẹ́ta ló ṣe kù àyàfi tó bá pé tó bá lẹ́yìn lè má mú yẹn kò tó rákà ẹ̀yọ̀kan tí ọ̀bá ti tó rákà ẹ̀yọ̀kan nígbà tí lè má mú bá sálámà wàá wá ṣe kọ́ ọ́ mà ní tọba wa se kọ́mà ọ wa se sọ láti tiẹ̀ ní rákà méjì péré gẹ́gẹ́ bí ìdẹ̀kùn àtàǹfààní eléyìí tí ṣẹ̀rí àfọ̀n nítorí pọ̀ bá àjà rìnrìn àjò káwá ṣàkíyèsí àṣìṣe kan wà táwọn yẹn máa ń ṣe lágbọ́n bíi nípa pé tí wọ́n bá fún arìnrìn àjò láǹfààní pé kó ṣe lè má mú fún wa tóun wá ṣe rákà méjì tiẹ̀ tó sálámà so òfin ọlọ́run ni pé kó ní kálukú ó dìde kó pèsò láti tiẹ̀ lóun nìkan kì í ṣe kékeré lómi inú tún wá gbáwájú ó tún wá di lè máàmù kejì fáwọn ẹni tí ń gbélé táwọn fẹ́ pèsò láti tiwọn ká ti ẹnìkan síwájú kó wọn ó tún di lè máàmù míì eléyìí tako ìlànà anabi muhammed sallallahu alayhi wa sallam irú ẹ̀ ló sì wọ́pọ̀ jù láwùjọ wa tó eléyìí ó túmọ̀ sí pé ẹ̀gbẹ́sìn yẹn ni o tí lè máàmù ti ń ṣe sọ láti fún yìí ní méjì tó ń bá ti sálámà oníkálukú òdìdé yóò pè tiẹ̀ ní lọ́tọ̀ọ̀tọ̀ ní kálukú òpè tiẹ̀ ó dàbí àpèjúwe pé gbogbo wa tò lẹ́yìn lè máàmù rákà mẹ́rin mẹ́rin náà la sì fẹ́ ṣe ṣùgbọ́n gbà tẹ̀mí dé rákà kan ti bọ́ máa ń lọ rákà méjì bọ́ mẹ́lòmíì lọ mẹ́ta bọ́ mẹ́lòmíì lọ tá látún tì síwájú kó ṣe lè máàmù gbà lè máàmù bá sálámà kò sí oníkálukú ní ọ̀dà tiẹ̀ pé bẹ́ẹ̀ náà ni ìgbà tá a bá fa rìnrìn àjò ṣe ìmáàmù tó ń bá ti sálámà sọ láti tiẹ̀ oníkálukú tiwa náà pè tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni. Hmm. jazakumullahu khairan zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight nọ́mbà àti ẹlẹ́ máa pè sínú fáwọtàǹbẹ̀ lágbègbè àti jákèjádò ilẹ̀ nàìjíríà fún àwọn tó ń bẹ lókè òkú lọ́n plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ má gbàgbé pé ẹ lè máa darapọ̀ mọ́ wa ní ìkànnì ojúwe omi wọn facebook ọ̀làdùnní belò ní kẹfí máa wá tí ẹ bá ti rí ẹ máa láìkì ẹ máa ṣíà rẹ̀ kẹsì tó máa fọ́lọ̀ rẹ̀ pẹ̀lú tó ń ti pé a ti jọ ṣe ní pàdé ǹpàdé ní orí ìkànnì youtube wípé ibẹ̀ láti gbọ́ra wa lásìkò ti wora wa lónìí àmọ́ ẹ má bínú látàrí ìdíwọ́ kan àbí kejì ló fà á inshallah bẹ̀rẹ̀ láti ọjọ́ jumọ́ ọ̀sẹ̀ tó ń bọ̀ lọ ìkànnì youtube náà láti máa pàdé ara wa bákan náà ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé wá síta gbangba tó máa ń wáyé ní gbogbo sátidé tí ó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan tí a mọ̀ sí hudan wabushro fún ti oṣù yìí yóò tún wáyé lọ́la ọjọ́ kẹtàlélógún jumada sani fourteen forty two ah ejirọ́ kàlẹ́ndà tọ́tọ́ ń ṣe déédéé ọjọ́ kẹfà oṣù kejì twenty twenty one bàkàtà bíyà ní mọ́ṣáláṣí làpapọ̀ ìlú ògbómọ̀ṣọ́ ògbómọ̀ṣọ́ central mosque ní déédéé agogo mẹ́wàá òwúrọ̀ gẹ́gẹ́ ten am prompt àkòrí wá sí òun náà ní ìmára apá kejì ìmọ̀ra apá kejì olùbánisọ̀rọ̀ wa náà ni sheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center tó ń bẹ ní pápá abẹ́dẹ̀ nílùú ògbómọ̀ṣọ́ ká sọ fún àwọn tí ò bá gbọ́ kí allah kó sì fi san ẹnìkọ̀ọ̀kan ní ẹ̀san lórí láyé bí àti lọ́jọ́ àgbéǹdàlù kìyàmà plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight hello aleykum salaam wa rahmatulahi wa barakati o kò yin bí ẹ ti ń pè yìí. naam màálù ti ń sọ̀rọ̀ láti ilé abẹ́òkúta. láti abẹ́òkúta kí ni ìbéèrè yín. naam ẹbí bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn dọ̀tí o àwọn náà ló pé ní àtìkọ́ níbi àwọn ọmọ ìdílé kan fún abẹ́yẹ ní pé wọ́n súnmọ́ àwọn ìjọba tí wọ́n gbà wọ́n láyè láti máa súnmọ́ra wọn torí social distance tó sọ̀kan bẹ́ẹ̀. Mm-hmm ìwòyí ló jẹ́ ti súnmọ́ kẹ́sì kẹ̀yìn ìmọ̀ọ́mù tó wà bẹ́ẹ̀ àti àkíyèsí pé nígbà ìgbẹ́ ga tí ó bá ti àwọn náà kò tún kékeré lára àti àjọ títí tí òun wà fẹ́ràn pé bàtà bá bá wa nínú àwùjọ báyìí tí mo ní àlejò láti ọ̀dọ̀ tó gbà tí wọ́n bá wa mọ̀ ọ̀rọ̀. alhamdulilayi so níbi tí ó bá ti jẹ́ pé wọ́n ní kẹ́ fi àlàfo sílẹ̀ láàrin ẹnìkan sẹ́nìkan tí ó sì sí ọ̀nà tẹ́lẹ̀ ṣe láti ṣe sọ́láàtì láì fi àlàfo yìí sílẹ̀ so fífi àlàfo yẹn sílẹ̀ kò lè jẹ́ kí sọ̀látùl jàmáà léyìí tó dọ́gba jù lọ́rọ̀ àwọn onímọ̀ kó jẹ́ sọ̀látùl jàmáà nítorí pé àwọn sọ̀hábà sọ pé nígbà táwọn bá to sáfù tán àbí tá máa ń ṣe kọ́mà tá ń ṣe tán ànábì sallallahu alaihi wasallam máa ń sọ fáwọn pé istawu ẹ dúró dọ́gba àwọn máa máa ń jẹ́ kí ẹsẹ̀ àwọn kó pàdé ara wọn pé èjìká kó pàdé ara wọn débi pé àlàfo ò ní sí láàrin ẹnìkan sẹ́nìkan so bí wọ́n ṣe máa tònù lẹ́yìn anabi sallallahu alaihi wa sallam ṣùgbọ́n pẹ̀lú nǹkan tí ń lọ lóde àjàkálẹ̀ àrùn eléyìí tí oníkálukú ń ṣọ́ra wípé kọ́ má ṣe òun kọ́ má ṣe ọmọ ìyá òun náà ló bí ìmọ̀ràn tí wọ́n gbà wọlé nípa pé ibi táwọn ti ń ṣèjọ́sìn náà tó bá lè fi àlàfo sílẹ̀ kò sí nǹkan tó burú tó bàjẹ́ ńbẹ̀ ṣùgbọ́n pẹ̀lú òfin tó de sọ̀lẹ́ ó burú ó bàjẹ́ léyìí tó dọ́gba torí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé kàkà kí a wá ṣe bẹ́ẹ̀ ó bẹ́tà kó ní kálukú ṣe sọ láti rẹ̀ ńlẹ̀ rẹ̀ eléyìí jẹba so tí àyè tí lè máa bá sin dúró sí tó bá ga kò sí nǹkan tá a fẹ́ fi mú bẹ̀ ju pé ń sàmì polódo ni wá lọ kí láàyè lè má mú fẹ́ ga ju tàwọn wà lẹ́yìn rẹ̀ lọ kò ní ìtumọ̀ kankan kò sí lákọọ́lẹ̀ gbogbo àwọn tí wọ́n kọ́ pé náà ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn náà sọ pé tí ò bá ti ju àtẹ́lẹwọ́ lọ kò bá sọ láti jẹ́ ṣùgbọ́n àwọn akórìíra rẹ̀ ẹ gbọ́rọ̀ kò bá sọ láti jẹ́ ṣùgbọ́n akórìíra rẹ̀ sọ ní ti máa kórìíra orí rẹ̀ ní ti máa sin lọ. ó hmm. lè jẹ́ bó ṣe jẹ́ gbogbo ohun tó lè sọ wá do nígbéraga tó lè sọ wá dẹni tí ó máa jọra ẹ̀ lójú tí ó máa wò pé kò sí bóun ti ṣe tó kò yẹ ká fààyè lẹ̀ fún nínú ìjọsìn wa. bẹ́ẹ̀ ni mọ́ṣáláṣí ẹ̀kọ́ ààyè lè máa àti tàǹtọ́ àlẹ́yìn rẹ̀ kọ̀dọ̀gbà. Hello. Hello salaamaleykum. aleykum salaam wa rahmatulah ọkọ yín bẹ tí ń pè. naam ìbàdàn ni jamiu láti. láti bo. naam láti ìbàdàn ìbàdàn. kí ni ìbéèrè yín. yàm ìbéèrè alákọ̀ọ́kọ́ tí mo ní ni pé ṣé ó tọ́ kí ọkùnrin kó lo omi tí ìyàwó ẹ̀ bá lò tó fi ṣe àlùwàlá kóun náà lò àti kó fi ṣe jánábà ṣé tọ́ bẹ́ẹ̀ kóun ìyàwó ẹ̀ lò ṣẹ́kù. ó ti yé ó ti yé ẹlẹ́ẹ̀kejì ni wípé ṣé ó tọ́ ọyọ pé tí èèyàn bá fa irun ọmọ tuntun tán ṣé dandan ni kí èèyàn ṣe sàárà rẹ̀ ní àbí súnà yìí ẹlẹ́ẹ̀kẹta ni wípé ọmọ tí kò tí ì bàlágà tó ń ṣe sọ́lá tí èèyàn bá wọn lórí bí wọ́n ṣe sọ́lá tí èèyàn náà wá fẹ́ ṣe sọ látàn ṣe wọn fẹ́ tó ń lé ń dìgbà àwọn ẹgbẹ́ rẹ̀ ṣé èèyàn lè jọ́ ìlú wọn láti bá wọn ṣe látàrí pé ọmọ yẹn sí ìbàlágà dáadé ọmọ ọdún mẹ́wàá tó tọ́ bẹ́ẹ̀. alhamdulilayi kò sí tó burú kí ọkùnrin kó lo omi tí ìyàwó rẹ̀ bá lò sẹ́kù níbi àlùwàlá tàbí níbi ìwẹ̀ kó náà fi ṣàlùwàlá àbí kó fi wẹ̀ ní ìbẹ̀rẹ̀ anabi sallallahu alaihi wasallam ó kọ̀ fún ọkùnrin láti lo àlòkù ìyàwó rẹ̀ láti fi wẹ̀ àbí láti lò fún àlùwàlá ṣùgbọ́n nígbẹ̀ngbẹ́yìn anábì sallallahu alaihi wasallam fi hàn ápòfin yẹn ó ti parẹ́ hmm. nítorí pé Maimuna radiyallahu anha ìyàwó lọ́jọ́ sí anábì sallallahu alaihi wasallam anábì sallallahu alaihi wasallam fẹ́ wọlé ó fẹ́ fi omi tí Maimuna fi wẹ̀ sẹ́kù ó fẹ́ lò hmm. obìnrin yẹn wá sọ pé ó máa fomi yẹn wẹ̀wẹ́ jánábà ni anábì sọ pé omi kì í jánábà kì í mú mi nítorí pé náà ló ti sọ fún akọkùnrin ọgbọ́dọ̀ fi àlòkù omi tóbìnrin bá lòkù wẹ̀ bẹ́ẹ̀ náà lóbìnrin ọgbọ́dọ̀ lo àlòkù tọkùnrin òfin ṣẹlẹ̀ sì fi hàn wá pé tí wọ́n bá ti ní ṣe àbí má ṣe tó a jẹ́ pé lẹ́yìn ọ̀rẹ́ yìí òfin tó tún wá lórí kan pàtó ọ̀takùtà lákọ̀ọ́kọ́ a jẹ́ pé ìtọ́kàn yìí ti pa tàlákọ̀ọ́kọ́ rẹ̀ nù. Hmm. so wọ́n ní tá a bá wọn irun orí ọmọ tá a ṣẹ̀ṣẹ̀ bí sáà sàrà ni bẹ́ẹ̀ ni ètò dọ́gba jù ní pé ká sàrà èyí tó dọ́gba torí pé gbà wá tó mú wá yẹn àwọn olùmọ̀ ń sọ pé tá a bá wo àwọn ojú ọ̀nà tó gbà wá tá a bá wò mára wọn yóò jẹ́ hasanul laghairi so ó tó láti fi sẹ̀rí. Hmm. bẹ́ẹ̀ náà ni wọ́n ní ǹjẹ́ tí a bá wọ mọ́ṣáláṣí àbí àyè kan tá a wá bá pẹ́ nìkan tí ń ṣe lè máàmù fáwọn èèyàn lọ́wọ́ nígbà yẹn ọjọ́ ọmọdé kékeré tí ò tí ì bàlágà àwa sì fẹ́ ṣe sọ láti tí wọ́n ń ṣe lọ́wọ́ yẹn sáà lè tù lẹ́yìn rẹ̀ àbá lè tù lẹ́yìn rẹ̀ tọ́mọ bá máa Kùránì ké tó sì mọ àwọn òfin tó de sọ̀lẹ́ tó sì jẹ́ pé yóò máa ṣe sọ̀láàtì yẹn ní ìwọ̀nba pẹ̀lú bóun náà ti ṣe lè jẹ́ pé ó lo ìpáyọ̀ ọlọ́run ọba nínú ẹ̀ kò sí nǹkan tó burú pé kẹ́ẹ̀ tó lẹ́yìn rẹ̀. Hmm. hello. hello salaamu aleykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. tí o kàn yóò ẹjẹ ń pè mí. àdìjọ́lì láti Ghana ni. kí ni ìbéèrè yín. àwọn ìbéèrè mi mẹ́ta ni ìbéèrè mi aláàfin ni pé fún rẹ bí àwọn jáde àlejò tí ìmọ̀mù mo béèrè láti ta àǹfààní àti ìwà ìwà lẹ́yìn ìmọ̀mù pẹ́ẹ́pẹ́ yìí wọ́n á bá mọ̀mù yẹn pẹ́ẹ́pẹ́ mọ̀mù ti fẹ́ẹ́ ka súrà tí ń tà tán ìyẹn dé ibi ìwọ̀n yẹn kí ni wọ́n á sáré sí ààrẹ yóò tí kẹtẹ tẹ ka ẹtí kẹtẹ tí ìwé òsì lọ sí òkú bẹ́ẹ̀ yẹn máa dúró láti kẹtẹ ni àbí. ẹ béèrè béèrè kejì eléyìí ti yé kejì ìkejì ìkejì ni pé tí bóyá ìmọ̀mù wà ní èyẹ wà ní àtàrà hmm. ìṣó ìlà ìṣó wa wá ìṣó gbẹ̀yàn ṣé èyẹ lè pa sómọra bóyá òbí sí sálámà bóyá bá sálámà tẹ́lẹ̀ bóyá máa sọ́sọ́ bóyá yóò sì lè fi àtàwù ẹ̀lú. ẹ̀kẹta eyín náà ti yé. ẹlẹ́kẹta náà ni pé tí èyẹ bá wà ní ẹ̀gbẹ́ ara wọn hmm. tí ẹnìyẹn kò wá pàṣẹ mọ́. bẹ́ẹ̀ ló yá ẹ lọ bá ẹsẹ̀ tiẹ̀ náà. ẹ kẹta nù sàlámà. alhamdulilayi ẹ ẹ ní tó bá pé gbàtà dé sí ó ti kù díẹ̀ tí ìmáàmù ti rúkú rọ̀ a sì sọ pé gbogbo ẹni tí bá ń ṣe sọ̀lẹ́ à ọ gbọ́dọ̀ kí fatiha gẹ́gẹ́ bó ti wá nu hadith Ubadah ibn Samit radiyallahu anhu. ما النبي صلى الله عليه وسلم قال لا صلاة لمن لم يقرأ بأم الكتاب kò sí sọláàtì fún gbogbo ẹni tó bá kùnà láti ké fatiha nínú sọláàtì rẹ̀ tó bá kígbà tẹ dé sí ààyè ògbà yín láti ka fatiha já nítorí báyìí yẹn ti ṣe há tó ẹ kà débi tẹ bá lè kà dé so ẹ rò kó inṣàlá ẹnira kà yẹn gẹ́gẹ́ bí ẹni tó ṣe pé ńgbà tó ń dé ó bá pé ìmáàmù ti rò kó gan ni onórùkú tẹ̀lé ìmáàmù tó ń ti pé kò bá fatiha rárá rárá. Rá, rá yọkàn rí dájú pé nṣe allahu akbar ti bẹ̀rẹ̀ sọlá kó tó wá sí allahu akbar ẹlẹ́ẹ̀kejì láti rùkú tó bá ti ṣe báyìí yọ lọ bá ìmáàmù ní rùkú ọ̀báraka yẹn náà nítorí pé kìí sùn ló finú fẹ́ dọ̀fi fatiha lẹ̀ ṣùgbọ́n ipò tó bá ìmáàmù ló mú málìkà fatiha eléyàn kò ní aburú kankan nínú. wọ́n ní tó bá yẹ pé iṣó ń gbà wọn àwọn sì ti débi tashahhud táwọn fi sálámà táwọn lè pa iṣó yẹn mára káwọn wá jẹ́ pé lórí ipá wọn ń paṣọ mára làwọn parí tẹ̀síáhùd làwọn sálámà tí nǹkan kan ò ṣe sọ láti àwọn bẹ́ẹ̀ ni lópin ìgbà tó bá ti pẹ́ rí pamára kọ̀ jábọ́ tẹ́ ẹ fi sálámà kò sí wàhálà ń bẹ apá kan náà àwọn sàhábà àrí pé wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ hmm. tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìdájọ́ tí a máa mú wá ń bí ni pé tó bá yẹ pé ìwọ lọ́ba pa iṣó mára tí òjò jábọ́ sọ̀láàtì rẹ̀ bàjẹ́ àmọ́ tó bá jẹ́ pé ìwọ ọ̀pámára ó fún láǹfààní pé tó bá fẹ́ jáde kó jáde kí wọn náà lè bá dìde lọ tún àlọ́ aláàrẹ̀ sí ìní ọ̀bá jáde eléyìí ni sọ láti rí ọ̀bá jẹ́ ṣe eléyìí ẹnì kan tí arípa àwọn ẹ̀rí tọ́ka sí ní tẹ́lẹ̀ ṣùgbọ́n lórí ìwádìí àti ìdánilẹ́kọ̀ọ́ akọ́darí àwọn àdéhìí kan nínú Muwatta ti Imam Malik rahimahullah tó fi hàn pápá kan nínú àwọn sàhábà wọ́n jẹ́ni tó sì kún wọn máa pa sómọ́ra bẹ́ẹ̀ ní ìgbà tí wọ́n bá sọ láti lọ wọ́n sì sálámà láì jẹ́ pé pípatán paṣọ mára wọn ó mú wọn sọ pé sọ láti àwọn ti bàjẹ́ lópin ìgbà tí sọ̀bà ti jáde kò sí ní tó burú mbẹ́. wọ́n ní èèyàn dúró lẹ́gbẹ̀ẹ́ nìkan nù sọ́lá onítìwọ́n apá ẹsẹ̀ tiẹ̀ pọ̀ kò ya ẹsẹ̀ ń débi pẹ́sẹ̀ wọ́jọ́ kanra wọn tá a tiwa létí ẹ̀ mú lọ́nà tó fi jẹ́ pẹ́sẹ̀ wọ́ kanra wọn. rárá o ẹ má wulẹ̀ pé ẹ̀ ń ya ẹsẹ̀ láti fi lẹ́sẹ̀ láti fẹsẹ̀ yín fi létí ẹ̀ mú lópin ìgbà tó bá pé yíyà yà hàn yóò mú kí ẹsẹ̀ yín kódekóde ó ti fẹ̀ ju béjìká yín ti ṣe fẹ̀ lọ. Hmm. tí ẹsẹ̀ bá ti ń fẹ̀ ní yíyà ju béjìká ti ṣe fẹ̀ lọ àṣejù ti wọ̀bẹ̀. Hmm. ẹ̀yin gan ò ní dúró dọ́gba kẹ́ dúró balance. tó ń torí de eléyìí ẹ rí i pé ẹ ya ẹsẹ̀ yín bó ṣe yẹ kẹ́yìn ọ̀yà bẹ́ẹ̀ni wọ́n wà lọ́tún àtòsí yín ọba kọ́ àná kẹsẹ̀ wọn kò tún wọn fẹ́ kíta àwọn kan ti yín sọ̀kọ̀ kan yín àwọn yóò jẹjọ́ lọ́dọọlọ. Hmm. hello hello salaamaleykum. aleykum salaam wa rahmatulah ọkọ ibẹ ti ń pè o. abdulrasaq láti èkó. kí ni ìbéèrè yín. Ehm, mo gbọ́ pé nínú sí ẹ̀kọ́ rà nígbà wọn bá bímọ ọkùnrin wípé tó o bá sì ní kó gbọmọ yẹn bẹ̀rẹ̀ sí rìn wípé wọn ò gbọdọ̀ gé ojú ẹ̀ tí wọ́n bá dá fún mi pé òun náà wá ṣaláì mo fẹ́ mú ọkọ tí Islam sọ lórí ọ̀rọ̀. alhamdulilayi nítorí gbọ́ yẹn ìgbọ́kúgbọ́ látàrí ìsọkúsọ ni nítorí pé òfin ọlọ́run ọba ó dá lórí pé dábẹ́ fọmọkùnrin ọ̀ràn yẹn ni bẹ́ẹ̀ bá sì ti ṣe tètè dábẹ́ fún sí ìní yóò rọrùn fún un hmm. nítorí pé tí a bá lọ dídábẹ́ fún lára. Mm ta lọ lára púpọ̀ onírọ̀rùn ó dàbí kéèyàn ti dàgbà náà ni kàn á jẹ́ pé ní ìsinmi wọn dàbẹ̀ fún ẹlòmíràn gba Islam tó ti tọ́ ma ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n so irú àwọn òyìnbó àbẹ́ni tó jẹ́ káfìrí tẹ́lẹ̀ táwọn yìí dábẹ́ so ìgbà tó wá wọ Islam wọ́n wá gbọ́ pé ká dábẹ́ ọ̀ranyàn ni bẹ́ẹ̀ náà ni ọ̀ranyàn ni torí pé Ànábì Ibrahim alayhi salam. Mm -hmm ó ti tó ọmọ ọgọ́rin ọdún kó tó di pọ́ dábẹ́ nígbà tó lọ́n ṣe lófin tó ẹ mọ̀ pé ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ó sì kéré hmm. tó ń torí délé ó náà lọ bọ́jẹ́ sọ́júrì bọ́jẹ́ kan wọ́n ṣiṣẹ́ abẹ fún wọn ṣàfibà dábẹ́ wọn gé àdọ́dọ̀ abẹ́ rẹ̀ wọn gé dànù tó eléyìí jẹ́ bá àwọn bá ti wá tètè dábẹ́ fọ́mọdé kékeré so yọ rọ̀ lọ́rùn yọ nà lọ́rùn torí ẹ̀ lápá kan náà fọkàn ìyẹn ni pé ìjọ tẹ̀ ń fárí fún ìjọ náà lẹ́ẹ̀ dàbẹ̀ fún hmm. lẹ́yìn kí tí ó bá tó ìjọ keje kejì àfa ó lè ti san tọ́mọ ti gbàgbé ẹ̀yin wá lẹ́ gbọ́ pé wọ́n sọ pé tí ọmọ ọba tí ìmọ̀rìn tá bá dábẹ́ fún ó lè kú á irọ́ burúkú ni hmm. àgbogbo ẹni tá a dábẹ́ fún kó tó rìn nǹkan ẹ̀yin náà ń bẹ́ nu ẹbí màmá yín àti bàbá yín lè ẹ̀ kú ẹlẹ́yìí jẹ́ bó ṣe. Hmm. hello aleykum. aleykum salaam wa rahmatulah ọkọ yín. akọ́lá jùmọ̀. ẹ ṣé o. lọ́wọ́ jà sọ̀kọ̀. àmín kí ni ìbéèrè yín. ọkọ mi sẹ́rí fàtó abdulsalam látọ́kẹ́ wọlé ògbómọ̀tò. ìbéèrè yín màmá. ẹ bá kò wọn fẹ́ bàbá léèrè pé bọ́yá ẹnìkan wá dùn mí nìsín bọ́yá wá pé kí n yá òun lówó èmi náà sì ní lọ́wọ́ mo wá sàlàyé fún pé kò sí lọ́wọ́ mi ṣùgbọ́n ẹni tó fẹ́ fún mi lówó yìí wọ́n bá di lọ́ọ̀kan bẹ́ẹ̀ni sẹ́mi sọ fún bóyá fèrè mi lówó nǹkan fún èmi lówó sẹ́yìn jàǹbá àná mọ̀ ń bẹ̀rù àbí mo jàǹbá rẹ̀. ọ̀dà. alhamdulilayi ẹ àkọ́kọ́ ni pé ìgbà tó fẹ́ yáwó lọ́dọ̀ èèyàn èèyàn sì mà dájú pé òun ò lówó èèyàn bùkátà láti tún jẹ́ pé ẹni tí ó fẹ́ yáwó yẹn èèyàn sọ ẹ̀mí rẹ̀ rọ̀ sáró owó téèyàn aràn kan pé wọ́n padà rí lẹ́yìn ìjọ mi hmm. so kò sówó kò sówó oh. nítorí pé n tá ní àìfi so ẹ máa pé èyí tẹ ni wọn mú bọ wá fún yín abẹ ó ṣeéṣe kí wọn mú wa ó sì tún ṣeéṣe nígbà kejì kí máa mú wa hmm. so n tí sì máa sọ yẹn dùn pùrọ hmm. òdúró bá nà lọ so nígbà tó dé èèyàn sọ pé lówó gbogbo bá gbogbo àlọ tó bá pa gbogbo àlọ tó bá ṣe èmi ò lówó so owó tí ò sí lòǹgárì kò lè rí gbà <laughs> so bọ́lọ́mbà wa padà pé kẹ́yìn náà rówó tẹ́ ẹ̀ ti túra yín fó fún un tẹ́ẹ̀sì tó sì wù yín láti yá hmm. kò burúkú ẹ ránṣẹ́ sí pétọ̀ owó tó fẹ́ yájọ́ sí sóò tí rí ni ètí rí ọ̀dà owó kan ti tẹ̀mí lọ wá kí n yọ ọ ní ìsìn hmm. lẹ́yìn ìjà bó ṣe jẹ́. plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six fáwọn tó ń bẹ lókè òkun zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight hello hello. salaamaleykum ṣẹlá. waaleykum salaam wa rahmatulahi wa barakatuh tí o kàn yín bí ẹ ti ń pè yìí. orúkọ mi ọba adé abdulkareem Niger Republic. kí ni ìbéèrè yín. hello. kí ni ìbéèrè yín o. ìbéèrè mi hmm. òun ni ìbéèrè mi alákọ̀ọ́kọ́ òun ni ọkọ rẹ̀ kọ́ ọ lẹ́ ìgbà tí ọkọ rẹ̀ kọ́lé wà nínú hídà kò tí ì parí hídà yẹn ọkọ bá sálẹ̀ sí tó wá ń béèrè pé ṣé hídà ikú ọkọ yẹn náà ń bẹ lórí òun ni àbí kò sí wọ́n bú lòun ṣe ṣe gbà eléyìí ìbéèrè alákọ̀ọ́kọ́ ìbéèrè ni ẹlẹ́ẹ̀kejì lórí àwòká ti sọ́lá nam hello. ẹ̀ẹ́mẹ̀ ló lọ́kọ́ ti kọ́ lẹ̀ síwájú lọ́kọ́ tó kú. ẹ ẹ kẹ́lẹ́ lọ́kọ́kọ́ lẹ ọwọ́ wà ní ìdàkọ̀ sí ìbéèrè kejì ìbéèrè kejì. ìbéèrè yẹn náà kejì òun náà nípa òkàtì sọ́lát. ìṣẹ̀rí alákalẹ̀ fún wa pé ká mọ fi mọ àsìkò oorun wá láti àyílá láti di zawal yóò fi débi pé òjì gbogbo náà tó àwọn yìí pé nísìnyí kọ̀ǹpútà ni àwọn yẹn ń tẹ̀lé hmm. pé kọ̀ǹpútà yẹn ló lẹ́tọ̀ọ́ ká tẹ̀lé ni. Mm àbí àlàkalẹ̀ ṣẹ̀ríà pàápàá jùlọ nípa àwùkáàtì sọlá àti ásírì ásírì yẹn mọ dá wàhálà alẹ́ ọ̀pọ̀ torí pé ásírì nígbà míì fẹ́ ẹ máa wo àlàkalẹ̀ ṣẹ̀ríà ásírì ó ti tó ní fọ́ ṣùgbọ́n tó bá ṣe pé lórí kọ̀ǹpútà yóò lè fi fún ọ̀kọ́jà ṣẹ́jú márùn-ún àti mẹ́ta hmm, ṣé a lè kí ní ti ṣẹ̀ríà yẹn àbí ti kọ̀ǹpútà yẹn. alhamdulilayi obìnrin tí ọkọ kọ lẹ Hmm. kíkọ́ ọ̀lẹ́ alákọ̀ọ́kọ́ tóbìnrin wá wà nù pé ń jókòó eléyìí tó bẹ́ẹ̀ wa tó ní na àwọn obìnrin wọn bá kọ́ wọn á jókòó wọn múra wọn jókòó ní ilé tó kọ̀ wọn lẹ̀ fún ìgbà tí wọ́n fi ṣe nǹkan oṣù mẹ́ta obìnrin wà nù jókòó yìí nǹkan oṣù ò lọ́kọ́tọ́kọ́ lẹ̀ bá ṣaláìsì. Hmm. bọ́ọ̀ wá ni tọ́nà tún jókòó sopó fọkọ́tọ́kọ́ lẹ́hùn àbí báwo. bẹ́ẹ̀ ni lábẹ́ òfin ọlọ́run ẹni tí wọ́n kọ́ ọ lẹ̀ ní kíkọ́ alákọ̀ọ́kọ́ àbí kíkọ́ ẹlẹ́ẹ̀kejì tó sì wà nù pé ń jókòó ìdà òfin ṣẹ̀ríà sọ pé ìyàwó ọkọ rẹ̀ náà ni lópin ìgbà tí ó ti parí ìjókòó yìí a máa ń wí òfin yẹn nínú ṣẹ̀ríà rí pé al-mutallaqatu ar-raj'iyyatu zawjatun ma damat fil-'iddah obìnrin tí wọ́n kọ̀ lẹ̀ ní kíkọ̀ alákọ̀ọ́kọ́ àbẹ́kejì táǹfààní ń bẹ fọ́kọ láti pé mo dá padà ìyàwó náà ni mo dá padà nígbà tí mo ti kọ̀ lẹ̀ ń kó tó di pọ́ parí ìdá rẹ̀ tó bá ti lè sọ́pò ń dá padà ó padà náà nù bàbá àmọ́ lọ́rùn bàbá àmọ́ gbogbo àwọn èèyàn rẹ̀ lọ́rùn ó ti padà náà nù irú àwọn ìyàwó bẹ́ẹ̀ ìyàwó ni wọ́n lópin ìgbà tí wọ́n bá ti parí ìdà wọn. torí ẹ̀ tí ọkọ rẹ̀ bá kú yóò jókòó láti sopó lẹ́yìn ikú ọkọ rẹ̀ ó pọ̀ oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ti kàlẹ́ndà Islam wáyé o igi méjì tí wàá rí lura wọn báyìí ó ń ṣe ìdà wọn kọ̀ mí lẹ̀ ìdà ọkọ sáláìsì tún gorí rẹ̀ hmm. òfin ọlọ́run sọ pé tírú ẹ̀ bá ṣẹlẹ̀ yóò pa àìdá àtàkọ́kọ́ yẹn ọ̀pàtì hmm. yẹn wàá dojúkọ ẹlẹ́ẹ̀kejì yìí tàlákọ́kọ́ ti di ń ta parẹ́ tí ò tún ní padà má hmm. so yẹn wàá jókòó pípọ̀ ń sopó nísìn oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá tó bá ti soṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá yìí ó ti ṣe ojúṣe rẹ̀ tó gbọ́dọ̀ ṣe lẹ́yìn ikú ọkọ rẹ̀ lábẹ́ òfin ọlọ́run ẹ̀yin jí ó ṣe àbẹ́rẹ́ jí ó ṣe sẹ́wọ̀n kó àwọn olódò pọ̀ láwùjọ ìpè hmm. àwọn kọ́ bàbá wa ti kọ́ lẹ̀ ẹ̀gbọ́n wa ti kọ́ lẹ̀ yọ kí ló pọ́ kí ló tó fẹ́ ṣe pákó kángárá ara rẹ kọ́ máa lọ so ẹ jí ó ṣe ẹ jí ó ṣe lábẹ́ òfin ọlọ́run yóò tún jogun ọkọ yìí hmm. so nítorí pé òfin ọlọ́run sọ pé ìyàwó náà ni lópin ìgbà tí ò tí ì parí ìdá rẹ̀ so yóò jogun ọkọ rẹ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé tó bá kú náà lọ́ bá kú ọkọ rẹ̀ yẹn ò sì tí ì òun náà jogun ìyàwó nígbà tó jẹ́ pé àsìkò tí ń ṣe ìdà lọ ló kú kò tí ì parí rẹ̀ hmm. so ìyàwó náà lòfin ṣẹ̀rí àpè eléyìí jẹ́ bó ṣe jẹ́ wọ́n ní àwọn àkókò sọ́láàtì àlàkalẹ̀ ṣẹ̀ríà ṣé àsìkò ti tó tà ní tẹ̀lé máa ní tó yẹ pé kọ̀ǹpútà la máa tẹ̀lé àkọ́kọ́ wọn bá gbé kọ̀ǹpútà jáde kí wọ́n tún gbé kọ̀ǹpútà jáde <laughs> àlàkalẹ̀ ṣẹ̀ríà náà la máa tẹ̀lé títí láéláé. Hmm so ṣùgbọ́n ibi tí wàhálà tún wá wà náà ní pé sáwà náà gbọ́ àlàkalẹ̀ ṣẹ̀rí ànáyè nítorí pé ọ̀pọ̀lọpọ̀ náà gbọ́ yé torí pé gbogbo ẹni tí wọ́n ń ṣe nu kọ̀ǹpútà ìyẹn náà ló gbé wọ́ hmm. àwọn gbé wọ́ lábẹ́ àgbọ́yé àlàkalẹ̀ ṣẹ̀ríà ó lè jẹ́ pé àwọn àtàwọn wò pé só ṣe déédéé sí ò ṣe déédéé bóyá àti ìgbọ́ àlàkalẹ̀ ṣẹ̀ríà ń gan yé so ìdí nu táà fi mọ àwọn kan takora wọn bí sọlá tó lọ àṣírí tẹ̀ ń sọ nísìn ẹ̀yin ní tábà wà àlàkalẹ̀ ṣẹ̀ríà báyà ń tẹ́fẹ́ sọ ni pé ńgbà tí òòjì gbogbo nǹkan tó bá bá gígùn gbogbo nǹkan dọ́gba gbígbà hmm. náà làkókò àṣírí wọlé so tábà sì wò bẹ́ẹ̀ a lè rí pago mẹ́rin òòjì gbogbo nǹkan ti dọ́gba pẹ̀lú gbogbo nǹkan bí gbogbo nǹkan ṣe gùn tó hmm. ṣùgbọ́n nínú tí wọ́n kọ sínú kọ̀ǹpútà báyà a rí lórí àṣẹ tiwa àbí lọ́wọ́ nínú aago wa tá à ń lò àwọn sọ pé àṣírí o ní lọ́wọ́lọ́wọ́ táwa wà báyìí lágbègbè wa táwa wà ń bí hmm. wọ́n lè sọ pé aago mẹ́rin ó kọjá ìṣẹ́jú mẹ́tàdínlógún mọ́kàndínlógún hmm. méjìdínlógún ló wọlé hmm. ṣé aago láwa máa wọ ni àbójú sẹ́mà wójú sẹ́mà dáadáa tó o bá wò dáadáa ó rí i pé nǹkan kan òun ló ṣe déédé. nítorí pé nínú àlàkalẹ̀ ṣẹ̀ríà náà wọ́n á sọ fún ẹ pé ní ìgbà tí òjì gbogbo nǹkan bá gùn dọ́gba pẹ̀lú gígùn gbogbo nǹkan láì sí ibi tó òjì wà nígbà tọ́jọ́ kan rí ìgbà tọ́jọ́ kan rí òòjì gbogbo nǹkan wà ń bì kan ó kúrú jọjọ láti ibi tó òòjì wà ló ti wá àwọn débi tó òòjì bá dé nísìn hmm. ètò túmọ̀ sí pé lódodo tásìkò àṣírí bá wọlé òjijì gbogbo nǹkan ó gùn ju bí gbogbo nǹkan ṣe gùn lọ hmm. torí pé kèsì pé ọ̀dọ̀gba hmm. ibi tí òjì ma ní ìgbà tọ́jọ́ kan rí ẹ fi kún bí òjì gbogbo nǹkan ṣe ṣe déédé pẹ̀lú gígùn gbogbo nǹkan ó túmọ̀ sí pé lódodo tásìrì bá wọlé òjijì gbogbo nǹkan gùn ju bí gbogbo nǹkan ṣe wà lọ eléyìí jẹ bó ṣe jẹ. masha allah tabarakallah jazakumullahu khairan. hello. asalaamualeykum wa rahmatulah. wa aleykum salaam wa rahmatulah ibrahima tí o kọ́ ibi ẹ ti ń pè pa. mo ń dín lọ́sọ̀ láti ayétọ́ olóbùsè. kí ni ìbéèrè yín. mo fẹ́ béèrè nípa máa ka suratul fatiha lórí sọlá mm-hmm. ni. bí mi ní pé ẹni tí kò bá ráyè ka ṣáàtì fàtíà ní orí ìrìn lórí rákà kan lórí ìrìn ṣé ó túmọ̀ sí pé rákà yẹn ó ti jábọ̀ fún kó máa tún wà ní àbí ìrìn yẹn náà sì lálàáfíà bákan náà ìbéèrè mi kejì ni pé ẹ máa ka ṣáàtì káàfù ní ọjọ́ jùmọ̀ bàtà àmútẹ́tẹ́lẹ̀ ni pé wọ́n ní ó dà ká máa kà ń gbé súnmọ̀ àmọ́ náà ìgbà tí mo tún rí dọ́sọ̀ vincent ní pé kò sí ẹ̀rí kankan fún nínú súnà nígbà mọ́sálásí lẹ́yìn ìgbà káwọn ṣèkọ́ bá ṣàlàyé alhamdulilayi tí a bá ń ṣe sọlẹ́ tọ́jú oníraka mẹ́rin lápèjúwe àwọn araka fati aníraka mẹ́ta àkà aníraka kan ká mọ̀ pé raka yẹn bàjẹ́ so lópin ìgbà tó bá ń ṣe pé àyè gbà wá láti kà wá là kà so kéèsì ni mo gbà lérò pẹ̀lú àyè gbà wá yẹn ni pé o ti dé tipẹ́ kìí ṣe pé ìmáàmù fẹ́ rúkú ló dé kìí ṣe pé ó rí rúkú lọ bá ìmáàmù so kí ló mú ọmọ kàfátíà ò nítorí pé ńgbà tí ìmáàmù kàfátíà tán ọmọ ẹnu lé súrà kò tiẹ̀ fún ọ láǹfààní kankan yóò sì fún ọ láǹfààní kankan wọ́n ló fúnra rẹ̀ ìgbà tí ìmáàmù bá ti ka fati àti ẹ̀já tó sì ti mọ̀ pé kò ní dákẹ́ ń bì kankan wọ́n ló tètè mẹ́nu lé fati àti ẹni àsúré kéńtiẹ́ hmm. so tọ́ọ̀bù àti wàá kà bá wọn rákà yẹn wàá tún ṣe ni o. wọ́n ní suratul kahf láwọn ọjọ́ jùmọ̀á sáà máa kà á ní àbá ní kà á máa kà á nítorí pé àwọn àdìsí tó nínú àwọn àdéhìí wọn fẹsẹ̀ rinlẹ̀ hmm. ṣùgbọ́n àwọn ìtọ́ fẹsẹ̀ rinlẹ̀ wà àwọn olùmọ̀ọ́sì ti ṣàlàyé rẹ̀ wọ́n ti ṣàfihàn rẹ̀ tó àbùkátà ẹ̀rí mẹ́wàá kó tó dípa tẹ̀lé nǹkan kan nù ṣẹ̀ríà ẹ̀rí ẹyọ kan náà ti tó hmm. ọjọ́ bó ṣe jẹ́. hello. asalaamualeykum wa rahmatulah. wa aleykum salaam wa rahmatulah ibaraka tí wọ́n kọ́ ibẹ̀ kí n pè yìí. abdulsani ló sọ̀rọ̀ láti dámàtúwò ní ìpínlẹ̀ Yobe ọlọ́jà rí àwọn ṣe pẹ̀pẹ́ lórí dáadáa ìbéèrè mẹ́ta ni mo ní hmm. àkọ́kọ́ ni pé tí èèyàn bá kú hmm. ó wá jáde pé nìyẹn jẹ àwọn àwẹ̀ kan kó tóbi pé wọ́n ṣaláìsì hmm. ah, ṣé àwọn ẹbí ẹni náà wọ́n lẹ́tọ̀ọ́ láti bá wọn san àwẹ̀ náà yìí ìyẹn jẹ́ àkọ́kọ́ ìbéèrè ní ẹlẹ́kejì ni pé ó ṣẹlẹ̀ pé àbúrò mi wọ́n rà kan lọ́dọ̀ ìyá kan so ìyá yẹn wà ní change wọ́n wá ní kí káàbùrò mi kí wọ́n mú owó wá nígbà tó bá ti ní change wọ́n wá tilẹ̀ pé ìyá yẹn wá kú ìjọ kejì so mo wá fẹ́ bẹ́ẹ̀ pé bó wà ní àbúrò mi ó ṣe ṣe torí wọn mọ ẹbí ìyá ìwọ̀n mẹ́rin kankan. ẹ̀kẹta. so ìyẹn jẹ́ ìgbé ìkẹta náà ni pé ìjáàbù tí àwọn obìnrin máa ń lò àwọn kan máa ń lo up and down tó jẹ́ pé kọ́lọ̀ kan náà ni tó ń fẹ́ bèrè ṣé eléyìí náà ó bá ṣe rí àmì ìbéèrè náà ni jazakumullahu khairan. ẹni tó bá ṣaláìsí tó jẹ gbèsè àwọn siyam àwọn mọ̀lẹ́bí rẹ̀ ní ọ̀bà san ó wà nínú àdéhìí Aisha radiyallahu anha anabi sallallahu alayhi wa sallam ni man mata wa alayhi siyam sama anhu waliyo ẹni tó bá kú tó jẹ gbèsè àwọn siyam àwọn èèyàn rẹ̀ tó bá filẹ̀ ní ọ̀bà san èyí tó túmọ̀ sí pé ká pé èèyàn jẹ sùyàmù ogúnjọ́ kò sí tó burú bó bá yẹ pé èèyàn mẹ́wàá ni ó bá pín mọ́wọ́ èèyàn ogún ni ó pín mọ́wọ́ èèyàn kan ni ó dá bá a ṣe kò sí nǹkan tó burú ń lábẹ́ òfin Ọlọ́run. wọ́n ní ọmọ ìyá àwọn kan rajà lọ́dọ̀ arábìnrin kan so wọn àwa ní chẹ́ńjì wọn á nígbà tán bá rówó kún mú wa ṣùgbọ́n sí ìyàlẹ́nu ọjọ́ kejì ni màmá yìí ṣaláìsí so wọn ò sì mọ mọ̀lẹ́bí àbíyàn arábìnrin yìí àwọn sì fẹ́ sanwó màmá yìí àkọ́kọ́ ọlọ́run san yín lẹ́san rẹ̀ ìbẹ̀rù ọlọ́run ló mẹ́yìn náà fẹ́ sanwó rẹ̀ tó ń tipẹ́ rí mọ́ mm. ẹgbọ́ kó ti kú lọ́sẹ̀ máa pé kùn àwa náà padà kú so ẹni tá a jẹ lówó tó ń lọ owó tí ò gbé mm. àwa tá a ti fẹ́ mú lówó tá a fẹ́ mú mọ́wọ́ àti rí nǹkan mú mọ́wọ́ so ìmánì nù àǹfààní ìmánì nù ìmánì èjé kéèyàn ó sì ṣe ọkọ̀ mm. jẹ́ pé wọ́n ń fọlọ́pàá ọlọ́pàá ni òjò sì ṣe àwọn agbófinró ní òfin kíni àní kéèyàn ọjọ́ pé ń bẹ̀rù ọlọ́run kọjá gbogbo eléyìí ẹ mọ̀ pé bẹ̀rù ọlọ́run náà ni òsì nàìjíríà ti bàjẹ́ irú eléyìí ní ìsinyìí báyìí a mọ̀ pé a mọ̀ mẹ̀lẹ́bí rẹ̀ a mọ̀ àwọn èèyàn rẹ̀ ṣùgbọ́n a mọ̀ ibi títí ń tajà tá a ti rí so ibi títí ń tajà tá a ti rí lánàá tá a wá gbọ́ kó kú lónìí o ibẹ̀ náà láti fi wẹ́lọ̀ ẹ lákùn bo ní so tá a bá ti máa lé wọn so so àwọn ẹni tó yẹ pé wọ́n jogún wọn ẹ sanwó tí ẹ jẹ ìyá yìí fún wọn kí wọ́n fi kún ogún ìyá yìí eléyìí tí wọ́n padà pín eléyìí jẹ́ bó ṣe jẹ́ so wọ́n ní hijab táwọn obìnrin máa ń wọ̀ hijab wà tó jẹ́ alábala méjì tòkè tilẹ̀ so hijab sì wà tó jẹ́ ẹyọkan ní gbàgẹ̀rẹ̀ látòkè wá sílẹ̀ èwo gángan ní hijab èyí tó wá látòkè wá sílẹ̀ gbàgẹ̀rẹ̀ òní hijab òní jilbab eléyìí tó lọ ń pa àwọn obìnrin láṣẹ kí wọ́n máa lò jazakumullahu khairan ẹ má gbàgbé kí ẹ lè má darapọ̀ wá ní ìkànnì ojúwe omi wọ facebook ẹ máa fi ọládùn níbi lò wá tẹ bá ti rí ẹ máa láìkí ẹ máa ṣí àrẹ kẹsì tó máa fọ́lò rẹ̀ pẹ̀lú ẹ jẹ́ kí n sì tún máa fi tó wa létí pé wá àsìta gbangba tó máa wáyé ní gbogbo ọjọ́ sátọ̀dé tó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan tí a pè ní hudan wabushọ yóò tún wáyé fún ti oṣù yìí ọ̀la ọjọ́ àbámẹ́ta sátọ̀dé ni ó wáyé tí í ṣe ọjọ́ kẹtàlélógún Ah, jumada sani fourteen forty two ah ìjírọ̀ kàlẹ́ndà tó tún ṣe déédéé ọjọ́ kẹfà oṣù kejì twenty twenty one bàkàtà bíyà ní ògbómọ̀ṣọ́ central mosque ọjà agbó ni ó ti wáyé déédéé agogo mẹ́wàá òwúrọ̀ gẹ́gẹ́ ten am prompt àkórí ìdánilẹ́kọ̀ọ́ náà ni ìmára apá kejì ìmára apá kejì ẹni tí wọ́n sì mọ̀ dára lẹ́kọ̀ọ́ àwọn náà ni Sheikh Dr. Shafdin Gbadebo Ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Al-Madina Center tó ń bẹ ní pápá abẹ́dẹ́ nílùú Ògbómọ̀ṣọ́ àwa tá a bá gbọ́ ká sọ fún àwọn tí ò gbọ́ Allah yóò sì fi san ẹnìkọ̀ọ̀kan alẹ́ ẹ̀sùn lórí láyé bí àti lọ́jọ́ àgbéǹdàlù kìí àmọ́ ṣé ẹ jẹ́ kí n mú ìbéèrè lẹ́yìn náà wá wọ́n ní ṣé Islam faramọ́ kí ọkọ àtìyàwó jókòó lábẹ́ kí wọ́n jókòó lẹ́gbẹ̀ẹ́ ara wọn lábẹ́ kánópì àbí tẹ́ǹtì kékeré kan tí wọ́n ta fún wọn lójú agbo láti jókòó sí lọ́jọ́ ìgbéyàwó wọn alhamdulilayi àkọ́kọ́ ni pé wọn ò tí ì dọ́kọ àtìyàwó so ọkùnrin ọkùnrin kan àtòbìnrin kan so kò tí ì yẹ kọkùnrin kan àtòbìnrin kan tọ́jọ́ jẹ́ àjòjì síra wọn kó jókòó lábẹ́ àti bàbá kan níwájú àwọn èèyàn kan so kò tọ́ lábẹ́ òfin ọlọ́ hmm. àfi tó bá yẹ pé ẹ fẹ́ sílẹ̀kùn fún bàjẹ́ sọyá ni pé ọ̀pọ̀lọpọ̀ gbà mí làwọn àti ìsọ igi wọ́n ní kí ọkùnrin kọ́ lọ fa obìnrin jáde láàrin àwọn ìyàwó láàrin àwọn obìnrin tó jókòó hmm. èwo lọ fẹ́ fẹ́ ẹ gbọ́rọ̀ <laughs> láì ṣe pé màálù <laughs> so gbogbo eléyìí àwọn àṣà lásán tí ò nítumọ̀ kò sáàyè fún nínú ẹ̀sìn ọlọ́run hmm. so ẹ rí i pé wọ́n gbé gbogbo ẹ̀wọ́ gbogbo ẹ̀ náà ojú kòkòrò àti pawó yìí náà ni hmm. so kódà ká pé a ti so igi tán sótún bá mu náà ká pé atẹ́pẹpẹ ọkọ àti ìyàwó síwájú gbogbo èèyàn pé ẹjókòó lẹ́gbẹ̀ẹ́ ara yín àwọn àdéhùn pa àlójú tì anábà hmm. muhammed sallallahu alaihi wasallam ní idha lam tastahi fasna' ma shi't tójú ọba ti tì ọ́n tó bá wù ọ́ ni ọmọ ẹ̀sìn hmm. àbùkátà rẹ̀ kódà nínú sísọ ìgì lábẹ́ òfin ọlọ́run kẹ́sì dandan ní kíyàwó wa jókòó hmm. dandan ní ká rọ́ọ̀mà tó fẹ́ fẹ́ yàwó dandan sì ní ká rí bàbá tó fẹ́ fọmọ lọ́kọ hmm. dandan ní ká rẹ́lẹ́rìí méjì gbogbo yòókù náfìlà lásán ni hmm. tí ò ní túmọ̀ hmm. ọjọ́ bó ṣe jẹ́. jazakumullahu khairan hello. asalaamualeykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ẹ ó kọ yín ìbéèrè yín pa. ọmọọba alukun olùkọ ìlàtọ gẹlẹ ẹ gbọmọṣọ. Mhm. béèrè mi lórí wọn fara pẹ bí wọn sàlàyé fún wa nísìnyí lórí ibi a máa rí lọ́pọ̀lọpọ̀ ọgbà láàrin àwọn obìnrin wa tí wọn kọ́kọ́ tí wọ́n wà á gba agbára àwọn nǹkan wọ̀nyí sọ́dọ̀ tí wọ́n wà á mú wá ẹnìkan tí yóò fi ṣe bàbá ọmọ irú igi ìbò lórí bákan náà tá a mú lórí sọláàtì mo bá ẹni àwọn kan tó ṣe sọláàtì ọmọ kékeré lọ́wọ́ àlẹ́gbẹ̀ẹ́ ọmọ ìkéré. àgbọ̀yìn ẹja dá ìta àgbọ̀yìn náà. ìta àgbọ̀yìn ẹ̀ ọ náà ni pé tí obìnrin ọ̀bá sí lọ́ọ̀dẹ̀ ọkọ mọ́ mm. tó wọ́n wàá fẹ́ sọ ara rẹ̀ di bàbá ọmọ. <laughs> so obìnrin ò lè fọmọ lọ́kọ òfin ṣẹlẹ̀ sọ pé obìnrin kì í fọ ọmọbìnrin lọ́kọ gẹ́gẹ́ bí ò ti ṣe lè fira rẹ̀ lọ́kọ hmm. so nítorí pé ìwọ ọ̀fẹ́ ọkọ mọ́ kò sọ ọmọdọ́mẹ́lòmíì hmm. ọmọ bàbá rẹ̀ náà ni ó sì máa jẹ́ láéláé tó bá rọ́kọ lábẹ́ pín gbọ́dọ̀ tiẹ̀ ẹ ní kí ọkọ lọ bá bàbá ọmọ ni hmm. bàbá ọmọ ni ó fi lọ́kọ àìjẹ́ bẹ́ẹ̀ ẹ fẹ́ kọ́ ọmọ lọ máa gbé pẹ̀lú ọkùnrin nígbè zinanu ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin báwọn tó sì máa jẹ gàba àwọn a máa da irú bàjẹ́ hmm, hmm. ọ̀kan ní èmi ni mo fi lọ́kọ ẹ ǹ sì fẹ́ kọ́ fẹ́ má yóò kú lọ́dọ̀ rẹ̀ náà ni ẹ gbọ́dọ̀ ìwọ ló fi lọ́kọ wọn túmọ̀ sí pé ìjókòó zina lọ máa ń jókòó bàbá rẹ̀ ńkọ́ ó ní ẹja sàn kó bó bẹ́ẹ̀ ah, ah. ó túmọ̀ sí pé òun fọmọ adáràn Mm. ó tún fẹ́ mú lọ bòmíì tí ó tún ti máa dáràn mm. ah, ọlọ́run kó sọ wa lọ́wọ́ àwọn ẹni bú ọkùnrin ló máa ń fọmọ lọ́kọ mm. ẹni tó bímọ fún tó jẹ́ bàbá ọmọ lódodo òun náà ni ó fọmọ lọ́kọ àfi tó bá ké bàbá zìnà lẹ́yìn pé bàbá zìnà kì í ṣe bàbá ìwọ náà lọ́kọ kan lọ́rọ́ lu obìnrin ẹ̀ wá bímọ ọmọ wa jọ máa zìnà òòrọ̀ máa bí o ìwọ kọ́ ló fi lọ́kọ torí pé tí bàbá tó bímọ gbọ̀nà zìnà náà bá fọmọ lọ́kọ ìjókòó zina lọmọ máa jókòó torí kì í ṣe bàbá rẹ̀ lábẹ́ òfin Ọlọ́run. Mm. Mm. tọ́ ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé wá síta gbangba tí a pè ní húdà wà búṣọ tó máa ń wáyé ní gbogbo ọjọ́ sátọ̀dẹ̀ tó bá gbẹ̀yìn oṣù kọ̀ọ̀kan tí oṣù yìí yóò tún wáyé lọ́la ọjọ́ àbámẹ́ta sátidé tí í ṣe ọjọ́ kẹtàlélógún oṣù jumanda thani fourteen forty two ah ìjírọ̀ kàlẹ́ndà tó tún ṣe déédéé ọjọ́ kẹfà oṣù kejì twenty twenty one bàkàtà bíyà ní dédé agogo mẹ́wàá àárọ̀ la gẹ́gẹ́ ní ó wáyé ten a.m. prompt àforíwàsí òun náà ni ìmára apá kejì Sheikh Dr. Sharafdeen Gbadebo Rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center tó ń bẹ ní pápá bẹ́ẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ náà ni wọ́n mọ̀ dára lẹ́kọ̀ọ́ inshallah káyọ̀tì dé síbẹ̀ ká sì sọ fún àwọn tí ò bá gbọ́ ìyẹn àwa tá a bá gbọ́ ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú Ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò yìí kọ́lọ́run kó bá fi san ẹlẹ́sùn olórí láyé bí àtìlọ́jọ́ àgbéǹdà kìíyàmà ọpẹ́ pàtàkì lọ́wọ́ Sheikh Dr. sharafdin gbadebo ọ̀rọ́jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center tó ń bẹ ní pápá bẹ́ẹ̀dẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ tí wọ́n ti ń dáhùn sí àwọn ìbéèrè wa ọlọ́kan ọ̀jọ̀kan láti ìgbà yìí wá pẹ̀lú àbú àmínà láti òkè àdó akíntola tí wọ́n dìjọ kọ́ wọ́rin wà jazakumullahu khairan ọ̀làdúnni belò lórúkọ mi o ọjọ́ mẹ́jọ ìní ni kẹ́ẹ̀tún jẹ́ ká pàdé pọ̀ padà títí ọjọ́ mẹ́jọ náà ní mò ń kí wa ní kíkẹ́ ọlá kíkẹ́ ọlá tó sàlùbáríkà jùlọ pé sálámù alaykum wa rahmatulahi wa barakatu.